bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde. mo kí gbogbo ojú tó wò mí káàkiri ayé mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé yìí mo kí wa bá kú dédé àsìkò yìí àsìkò ògbójú ọjọ́ ti rí ẹ̀ẹ́dẹ́ ọdún bí bóò ló ti rí lọ́dọ̀ ti yín o ẹ wá wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹ àjọjẹ gbádùn ètò ọ̀rọ̀ tó ń lọ tòní tí a sí ojú wòran yín ojú tẹkú fi ń wò mí ò ní fọ́ etí tẹ̀sí fi gbọ́ mi ò ní di lágbára olódò ọba òkè orúkọ tèmi ò yí padà aláwìyé adébá sàbúrì ọmọ bàbá tíṣà lábẹ́kúta ní tí gbogbo wa mọ̀ sí bàbá gbàgede mọ̀ òun náà ni èmi jẹ́ orí ìkànnì bàbá gbàgede mọ̀ tv la wà BGI TV lórí youtube a sì wà lórí ìkànnì gbàgede mọ̀ with aláwìyé adébá lórí facebook a wà lórí gbàgede mọ̀ underscore twenty two lórí eh, instagram bákan náà ni pé a wà lórí bàbá gbàgede mọ̀ lórí tiktok gbogbo àwọn àyè tá a sọ yìí ẹ máa fọ́lò wa níbẹ̀ lórí youtube ẹ subscribe fún wa níbẹ̀ káwa náà jọ dìkan náà ojú tẹ kó fi ń wò mí ojú náà ní fọlágbára ọlọ́wọ́n ọba etí tẹ̀sí fi ń gbọ́ mi etí náà ní di ó yá ẹ wá nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan ká má sọ léyà di pé ilé pẹ́ ká má bọ́pọ̀ ọ̀nà olóró lónìí ní pápá pàbí tí wọ́n ṣe ní pápá ní kájọ ṣe é lónìí ẹ jẹ́ kí n fi báyìí bẹ̀rẹ̀ wípé àwọn gómìnà wa hmm, ó fi hàn wá ní ọ̀sẹ̀ tó kọjá níbi tí wọ́n ti ń ka national anthem yorùbá wọ́n ń ka anthem yorùbá láti fi bẹ̀rẹ̀ program wọn kódà wọ́n adopt ẹ̀ pàápàá ohun tán tó ṣe lónìí yà mí lẹ́nu gbogbo wa la mọ̀ pé fúlàní ò jẹ́ káwọn àgbẹ̀ wa rí mú mi tó jẹ́ pé ní gbogbo ìgbà concert destroy oko wọn ò ní wọ́n ń ṣe àgbẹ̀ nílẹ̀ yorùbá wọ́n relé wọn ọ̀délé wọn dóko wọn ọ̀dóko wọ́n bá fi owó tàbùà tàbùà gbé oko àwọn fúlàní ò jẹ́ kí wọ́n rérè mú hmm. tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí ìtókò àwọn governors wa wọn bá wa dá sí ṣé ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ criticize Eh, promotion tí mò ń regional temi mà yé mi ọlọ́run ọba mọ̀ tèmi yé mi ìdí tí mo fi ń kìrìtì tí mo fi ń bá wọn promote ẹ̀ ojú pé klọ́ọ̀sì kan wà nínú nǹkan tán sọ̀sẹ́ ẹnìkan tiẹ̀ sọ fún mi pé ṣé ti tèmi di nǹkan tí mo kà lánàá ni wípé àwọn National Assembly sọ pé kò sí bíìlì yẹn rárá lọ́dọ̀ àwọn wọ́n á sọ bẹ́ẹ̀ ṣe bí tí onítọ̀hún náà di nígbà tá a gbé wa tá a wá kà á tí wọ́n sọ pé àwọn ti submit bíìlì yẹn fún court àwọn dẹ̀ ti submit ẹ̀ fún kọmití táwọn yàn lé lórí àti kọmití tí wọ́n yàn fún open grazing náà ṣùgbọ́n tí onítọ̀hún ò di ṣá. èkìní tàkà àti kejì tàkà tí wọ́n fi tó fi jẹ́ pọ́n deliberate lé lórí kódà wọ́n sọ débi pé àwọn àwọn fúlàní nínú national assembly sọ débi pé àwọn pa ẹni tó gbé bíìlì yẹn wá ọmọ ibo ọmọ ọmọ middle belt ni ló sponsor bíìlì yẹn nígbà náà gbogbo àwọn nǹkan tó kọ sínú bíìlì yẹn ló kan èmi kì í ṣe regional government yẹn inú mi dẹ́nu pé kì í ṣe mi nìkan gbogbo bloggers tó rí kinní yẹn tó gbé pọ̀ pàápàá jùlọ tó dùn mọ́ mi jù ó níbi tí wọ́n ti sọ pé tán bá àpúrúfù regional yẹn o region tó bá rí pé òun ò ṣe mọ́ pẹ̀lú wọn nàìjíríà region náà free láti secede tí nàìjíríà ò ní influence ẹjọ́ kí la tó fẹ́ and that is the more reason why tí mo fi ń fún kinní yẹn ní voice mi that is why i been using my platform to promote it ẹ jẹ́ sọ kinní kan fún wa lẹ́yìn military it might be very very difficult for civilian government láti pronounce jáde pé ó dá o kí yorùbá máa lọ káwùsá máa lọ lẹ́yìn pé military tó ní ọ̀tọ̀rí tó jẹ́ authoritarian government náà ń lò for government to bá lo democracy it will be very difficult for such government láti sọ pé àwọn pé nàìjíríà rárá the least tán lè ṣe the highest tán lè ṣe rádà ó ní true religion tán sọ yìí kan wá fi clause yẹn sí bó ṣe náà máa fi sí kan fi clause yẹn sí bẹ́ẹ̀ bó ṣe náà máa fi sí so that it will be very easy and easier it will even be easier for the government of the day láti máa wò wọ́n kí wọ́n succeed because wọ́n ti kọ́ sí clause yẹn and it is approved that any region nínú ọgbà regions ta ti níyì o any region tó bá rí i pé òun feel uh, aggrieved can succeed can decide not to be with Nigeria again and without any hindrance from the federal kí la tún fẹ́ sọgbọ́n yìí tẹ́ǹk ikọ́ ti ẹ̀kọ́ síbẹ̀ pé bàbá gbàgede it is now clear that you are not for us in Yorùbá nation mo kàn rẹ́rìn ọdún mo dá lóhùn mo lóhùn kó nítorí máa wo ohun tí mo ìdáhùn tí mo kọ síbẹ̀ fóun because mo bí pé okay can you tell me what I am for if I am not for Yorùbá nation n tí mo bí léèrè nìyẹn àwọn èèyàn máa ń fi emotion wọn wọ́n máa ń fi dájọ́ immediately wọ́n á kàn déédé wú ẹ̀ báyìí wọ́n á dẹ̀ sáré dájọ́ wọ́n á sáré reach conclusion pé báyìí ló ṣe rí ẹ má dà máa yẹn lóhùn nǹkan báyìí ló gbà lérò àwọn èèyàn sọ klọ́ọ̀sì tí mo rí pé yes ó lè jẹ́ àtẹ̀gùn fún wa láti tètè débi tá à ń lọ ẹni tó ń sọ fún mi pé why why are you talking uh, about uh, regional why are you doing this I, I can see clearly that you are not for Yoruba nation you are for one Nigeria so our governors wa wọ́n ti rójú ìjà ní làṣà ṣé mọ̀ pé kò rọrùn kágbàlagbà sá eré kàbàkàbà lójú gbogbo ayé nígbà tí màálù ń bọ̀ rárá Yorùbá ní ọgbọgbọn báyìí làgbàlagbà fi sá fún màálù àwọn náà ti ro sàkún ọ̀rọ̀ wọ́n ti rí pé ibi tọ́rọ̀ yìí lọ yìí àwọn ọmọ yìí ti wí ní o yorùbá wọ́n á fẹ́ wọ́n á ṣe gàyà báyọ̀ ṣe wo ọ̀rọ̀ yìí lọ yìí and they want to be recognized initially wọn ní time fún wa rárá wọn ti ẹ̀fẹ̀ gbọ́ ń tà sọ rárá bọ́tà kan déédéé rí i pé ní ìsìn wọ́n dẹ̀ ń yí padà wọ́n ń yí padà because ó ti kò ń ṣorin tuntun mọ́ báwọn náà ti ṣe ń kọrin kápín ní south wa ń kọrin kápín ní south west ń kọrin kápín south east ń kọrin páwọn fẹ́ lọ south south ní kí ló ṣubú tẹ̀wọ̀n middle belt náà ní kò sáyé mọ́ àfi káwọn lọ nígbà tẹ̀ mọ́ ń lọ táfè lọ téèyàn dúró sẹ́nu wò ẹjọ́ kí ló ń dúró dún ẹ̀ làwọn governors yẹn ti rí i pé it's inevitable that this nation might not be one anymore ẹ bí anybody léèrè nínú gbogbo tribes tó wà nílẹ̀ yorùbá ní nàìjíríà àti o tó wà lórí ẹ̀mí everybody ni pé that union is no more working màá play video kan fún wa tó bá yá at the end of the day haúsá lẹni tó ń sọ̀rọ̀ haúsá senator serving senator ló mú analysis yẹn wá pé kò sí ọ̀rọ̀ pé ah which kó sì jẹ́ pé one nation yẹn á sì work But the way I'm looking at situation of things is no more working. Even those in the government, gbogbo wọn mọ̀ pé the thing is no more working. They are only trying téèyàn mọ̀ pé òun ti rúpò nínú relay tó wá ń try more effort pé ah kí n tiẹ̀ réèyàn kan là kí n tiẹ̀ réèyàn kan mú hope ṣì wà a ṣì wà ní back straight àti the cough Oni ní tó kù tó ṣe everybody knows the solution missing is ẹ everybody máa because orúkọ tán sọ fúlàní ló máa jẹ́ láíláí they are not just ready to soft pedal they are not ready inú mi wá dùn ìgbésẹ̀ táwọn governors wá gbé ní south west wọ́n tún wá ṣe meeting wípé ìyà tí àwọn fúlàní fi ń jẹ àwọn èèyàn wa ètò oko wọn tán destroy yìí tó láì kò jẹ́ bẹ́ẹ̀ a máa gbọ́ gbogbo ìgbà ní pé bí ń pa àwọn èèyàn o àwọn náà wá pera wọn jọ kí ni solution wọ́n wá decide pé àwọn security network ta ní we just have to beef them up against those Fulanis for the first time for the first time for the first time tẹ́mi sì rí ní Nàìjíríà so far pàápàá jùlọ nílẹ̀ yorùbá yìí tí àwọn gọ́fúnọ̀s ilẹ̀ yorùbá máa sọ̀rọ̀ against fúlàní tán dẹ̀ mìíràn ọkọ̀ ti kọ́kọ́ ṣe mítìn kan rí before 2020. twenty tán lọ ṣe lẹ́kọ̀ọ́ ńgbà yẹn láyé àwọn administration tó lọ yìí before káwọn tó wà ń bẹ̀ tó débẹ̀ mítìn tán ṣe ń gbà yẹn ni pé there is no more open, open grazing ẹsẹ̀kẹsẹ̀ òní bódèjú dẹ̀ ti dá wọn lóhùn àtàwọn fúlàní mi pé ẹ ṣeré bàbá sùwé ẹ tó bẹ́ẹ̀ ọwọ́ yín ò wọ̀ and cowardly lóòótọ́ ní ti tójó àwọn governors wa palumọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ except Akérédolú nìkan ló stand by that law gbogbo wọn jọ take decision yẹn ni it was only Akérédolú nìkan ló dúró by the rules and uh, uh, uh by the decision that was made by all governors of South. All southern governors, South West, south, East, south. South. Èkó ni wọ́n ti lọ ṣe meeting yẹn lọ́dún yẹn ní twenty bóyá twenty twenty or twenty nineteen. Àwọn tó tán àwọn tó lọ yìí àwọn yẹn parí ní twenty twenty three last year. Ní administration àwọn tó lọ yẹn ni ni wọ́n ti ṣe meeting yẹn. Akérédolú nìkan ló stand by that decision gbogbo àwọn tó kù ẹ̀rù ń bà wọ́n ẹ wá sọ fún mi bo ni fúlàní ò tí destroy ìtàn nílẹ̀ yorùbá láàrin títì báyìí ẹ̀jọ̀ máa pín ọ̀nà ni pẹ̀lú pẹ̀lú mọ́là pẹ̀lú màálù fúlàní first citizen náà ṣe ní ẹfọ́ntì láti lọ máa sọ nínú ní national assembly láti máa gbèjà màálù kí inú tó bí senate president gba you telling me that your cows are, are citizens of this country that your cows are not citizen of Nigeria citizen of Nigeria èèyàn làwọn bá wí àwọn òsòrò ẹranko so they don't even see we the other tribe as human being instead àwa wọ́n rí màálù wọn so now àwọn state governors wa gbogbo wọn pátápátá àwọn south western state governors jointly wọ́n ti wá take decision lórí báwo làwọn ṣe fẹ́ beef of security fún àwọn àgbẹ̀ wa for the first time the governors are concerned initially òṣèlú ètò kàn wọ́n bàbá àbòkò yín jẹ́ bàbá àpá yín jẹ́ nígbà t'Akérédolú ti kú kò sẹ́ tó fẹ́ challenge wọn mọ́ bọ́ ìtẹ́yìn gọ́fúnà sí ìrawọ́lé ọlọ́run á jẹ́ túbọ̀ dáa fún yín o kódà nígbà tí mo rí punch newspaper yẹn tí mo kà láàárọ̀ yìí punch yìí ṣá ẹ jẹ́ ká gbé e fún punch bí mo ṣe wo punch newspaper wọ́n ní interest gan ní ọ̀rọ̀ yorùbá àwọn ṣáá la máa ń rí news wọn kà tán tó ti jọmọ́ tó bá ti jọmọ́ ọ̀rọ̀ yorùbá wọn náà máa ń gbé mo gbà fún yín punch newspaper. ó yẹ kẹ́ sọ wá advert fún wa o ẹ try ẹ try ẹ try mo kí yín punch newspaper wọ́n ní southwestern governors plan massive land clearing for farming the southwest governors on wednesday agreed to strengthen farm security by creating specialized unit within the amotekun corps ṣe ti gbọ́ báyìí the first step tán kọ́kọ́ fẹ́ gbé nìyẹn pé kí la fi lè rescue àwọn àgbẹ̀ wa kò sóúnjẹ kò sóúnjẹ táwọn èèyàn ń pariwo yìí kí la fi lè ṣẹ́gun ẹ̀ àfi ká mójútó security àwọn àgbẹ̀ wa kí lágbára ta fẹ́ lò ẹ jẹ́ ká lo àmọ̀tẹ́kùn wọ́n wá nísìn wọ́n wá láwọn fẹ́ strengthen unit yẹn lára àwọn civil defence not ti yọ agro rangers ṣágbára wọn kà but nísìn wọ́n tún fẹ́ mú àmọ̀tẹ́kùn mọ́ bẹ́ẹ̀ tiẹ̀ nírònú pé kí ni solution sọ̀rọ̀ fúlàní ah for the first time mo pàtẹ́wọ́ fún gbogbo ẹ̀yin governors wa ẹ ṣe àṣẹ lè gbọ́ gbé wá àṣẹ lè gbọ́ tá à ń sọ àṣọrọ̀ wa lè dùn yín ẹ mọyì àgbẹ̀ tó ti dé ní gbèsè oko náà wà wọ́n tó ti wá rán wọn lọ sínú oko times two gbogbo ọ̀nà táwọn ẹni yẹn fi ń yá owó náà ti fi yáwó gbin oko tí fúlàní ti destroy wọn ọ̀dẹ̀ rẹ́nikẹ́ni láti gbèjà wọn tẹ́yìn governors wa bá wá dìde for the first time in history tẹ́lẹ̀ wà concern ah inú wa mà dùn bẹ́ẹ̀ bá lè ṣàwọn nǹkan tẹ́ ń sọ yìí kódà èmi yóò máa máa ṣàdúrà fún gbogbo yín ni torí pé mo ti rí i pé tẹ́ ẹ bá lè ṣe bẹ́ẹ̀ láìpẹ́ ẹ kò sóúnjẹ kò sí kinní ó máa fẹ́ dópin ó máa tó dohun ìtàn láìpẹ́ yìí káwọn èèyàn máa pè wá àwa tán rí bá ń sọ̀rọ̀ lórí kinní ìwò táwọn èèyàn wo àwa tá à ń lórí social media ni pé ayé tiwa ti dáa àwa ti rí jẹ rí mu àti yó àti jàjẹ bì wọn wá máa kọ mẹtọ àgàgàgà àwa tá àṣà lè ṣe ká má fi fóònù nọ́mbà sórí sórí social media platform tàwa wọ́n máa ṣọ́ fóònù nọ́mbà wọ́n máa mú ni mi ò dẹ́ ń bí anybody mọ̀ léèrè sí pé báàlẹ̀ ṣe rí nọ́mbà mi mi ì bí wọ́n mọ́ kò dẹ̀ ṣe change nọ́mbà yẹn ò ṣe change otherwise mi bá ti delete nọ́mbà yẹn lórí social media they keep on calling calling calling every day àwa kọ́ la dáràn àwa ò gbà náwó àsìnú òṣèlú àwọn governors wa kan ń fún lówó gbogbo gbà àwọn national assembly tán fún lówó wọn ọmọ nọ́mbà wọn wọn lè pè wọn bọ́ọ̀tì ẹ̀mọ nọ́mbà wọn tó bá pè wọ́n sọ máa dá wọn lóhùn ṣá níbo jẹ́ gbàrà tó ti wọlé náà ti máa change sim wọ́n bá nílè dìbò fún wọn báyìí tẹ́ ẹ tó ti wọlé tó ti announce wọn wọ́n bá change sim ti gbogbo yín mọ̀ ni torí wọ́n bá ti ní pa ọwọ́ pa fóònù máa máa wà àwọn ẹbí wọn gan ti pè wọ́n wọ́n dá wọn lóhùn ká tó sọ àwa aráàta àwa tí wọ́n rí pè náà rèé now wọ́n ní the southwest governors on wednesday agreed to strengthen farm security by creating specialized units within the Amotekun Corps. This was part of the resolutions reached at the roundtable at the roundtable on food security hosted by the Development Agenda for Western Region Commission in Ibadan, the Oyo State capital mi mọ bínú mi ṣe dùn tó pẹ̀lú tí mo kà yìí ọlọ́run àṣẹyìn gọ́fúnọ̀sì ilé ìrònú tiwa mọ́ ti yín ẹ ṣe o igbó o ò ní kú kékeré sẹ o ò ní fojú sunkún ọmọ ipò sọgbọ́n ẹ̀ ń tó aláṣì máa padà yọjọ́ kan káwa ṣá máa bá lọ pàlẹ́ nípa lọ́la tó bá yẹ ojú ọ̀hún àdìbá kan omi tó kán síbì kan kan lójoojúmọ́ tí ò stop á la pa níjọ́kànjọ́kàn iṣẹ́ rẹ̀ o iṣẹ́ rẹ̀ Ìgbòho ló ti ń yọ yìí ẹjẹ́ a máa bá lọ this was part of the resolution reached at the roundtable on food security hosted by the development agenda for western nigeria commission in ibadan the oyo state capital present at the meeting were the five commissioners for agriculture from ekiti ogun ondo osun and oyo state ebenezer boluwade bolu owótọ́mọ ọláyàtọ̀ àrígbò babatola fàṣẹrù and ọlásùnkànmí ọlálẹyẹ respectively while mr emmanuel audu the permanent secretary of the lagos state ministry of agriculture represented the state commissioner in his opening remarks the director general of the commission Sheye Oyeleye said it is important to dispel unfounded rumour that the region has lost its capacity to produce its food aṣọ ń dùn yìí aṣọ káyí la ṣé rọ́wá ni ṣé ẹ lè bọ̀ wá mọ́ sáwọn èèyàn ò sunkún mọ́ sáwọn èèyàn ò kígbe ẹ jẹ́ ń ṣí fóònù mi kẹ́ ẹ wá wo messages ebi pa wáyé náà ni ah, mo padà voice out nígbà tó sú mi mo ti ń ṣe é pamọ́ lábẹ́lẹ̀ mo ti ń fi da fara dàbẹ́ ti sà kò kò gbà mọ́ people are really really suffering He, he therefore urged the commissioners to come up with the recommendations that the state governors can easily implement within the next few months kan bẹ̀rẹ̀ sí ní ṣe fúlàní ẹ ti rógo ẹ ti dáràn wọn á pa bótò sí yín la ẹni wọn bá bí kú kẹ́ẹ̀tún kókó kẹ́ẹ̀tún kó màálù yín lọ jẹ kó wa ẹ ríran o. Other resolutions reached at the meeting were geared towards boosting agriculture This include massive land clearing, enhanced security, massive land clearing, enhanced security, and large-scale production of short-term crops like maize, sweet potatoes, and vegetables. Other plans included revitalizing mudbound dams for irrigation, improving mechanizations across the value chain, adopting a cluster farming models, expanding input distribution, and establishing an electric electronic agricultural base. Other participants at the meeting include Dr. Theophilus Onodeko, the recently appointed Managing Director of the Southwest Agricultural Company, SWAGCO, a subsidiary of the Oodua Investment Company Limited, and Chief Kola Akoshile from Nasima. The Southwest Governors Forum had recently met in Lagos, committing to massive industrializations and agricultural revi revival in the region. At the meeting, where the Lagos State Governor Babajide Sanwo-Olu was elected the new chairman of the forum to replace the late ex-Ondo State Governor Oluwarotimi Akeredolu, the six governors reiterated their call for the establishment of state police to address the worrying insecurity in the country. The governors commended the House of Representatives and Southwest Caucus for their efforts at passing the Southwest Development Commission bill, saying it looked forward to its speedy passage by the Senate. The meeting commended President Bola Tinubu on the groundbreaking of the Lagos-Calabar Coastal Road, the, the proposed Lagos to Sokoto Road àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Interfell ti yọ. Ẹ̀yin governors wa, mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ bá wa ṣe insecurity here is too much. Only the first thing tí kẹ́kọ̀ọ́ bá a takù. Kẹ́ ẹ wá fún àwọn àgbẹ̀ wa nílẹ̀ kẹ́ ẹ̀ jẹ́ kí wọ́n ní access sí fertilizer kẹ́ ẹ̀ jẹ́ kí wọ́n ní access sí machineries tí wọ́n lè lò fi ṣe àgbẹ̀ ẹ fún wa lọ́dún kan kí ló já ta fúlàní kí ló já ta haúsá kí ló já eh, ẹ̀wà haúsá kí ló gbogbo nǹkan yẹn máa wà yanturu nílẹ̀ wàwá náà àrùn jẹ̀jẹ̀ bọ́dá èkó ṣe bẹ́ẹ̀ kódà káwọn àgbẹ̀ rówó yá kan fi dáko tẹ́ bàbá wa mójútó security kò tó o eh, Nigeria Bank for Agriculture àgbéná pé báǹkì yẹn kò sí bọ́sẹ̀ lè yáwọn àgbẹ̀ wa lówó tó kàn fi dáko tí ò bá sí security fòkò tán dá Fúlàní akẹ́rọ̀ lọ́bẹ̀ wọ́n á lọ jẹ́ o wọ́n á lọ jẹ́ o ṣoko tí tí màálù dẹ̀ ti destroy èrè àgbẹ̀dànú ẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ lẹ́yìn gọ́fúnà sí mean business tẹ́ ẹ̀ rán àwọn commissioner of agriculture yìí lọ ó dá ẹ ṣe ntẹ resolution tẹ bá reach ní ibẹ̀ yẹn ẹ follow ẹ to the core follow it to the letter ẹ implement ẹ káyé rojú kìlú rọrùn káwọn èèyàn wa káwọn àgbẹ̀ ilẹ̀ Yorùbá kí wọ́n lè ro jẹjẹ ọ̀pọ̀lọpọ̀ ti sá kúrò lóko ó mà ṣe o Ọlọ́run á mà ṣàánú ràn yìí o ọ̀pọ̀lọpọ̀ ti sá kúrò lóko ṣé kí wọ́n lọ kí Fúlàní bẹ́ wọn lórí síbẹ̀. Si àánú àwọn tó tiẹ̀ máa tó máa ń jẹ oko wọn yẹn ẹ̀rù wọn máa ń bà mí àánú wọn máa ń ṣe mí torí mi ò ní mọ̀ pé fúlàní ti kẹ́ran dóko òun á kàn déédéé bá wọn bẹ̀ ni àwọn fúlàní yẹn wọ́n máa ṣe wọ́n léṣe lẹ́sẹ̀kẹsẹ̀ yìí àfihàn fúrísẹ́ǹtì táwọn ènìyàn máa ń lọ mọ́lọ́pàá mú àwọn security dání tó jẹ́ tó bá máa dóko àrí fídíò táwọn màálù yẹn tó máa kó wọn sá lọ lẹ́yìn tó bá wá jẹ oko wọn kí ló fẹ́ ṣẹlẹ̀ wọ́n jẹ́ gbé ni àbí ìtaari tí fúlàní mú àdá tó fi ń bẹ́ oko olóko tó ń bẹ́ báyìí tó ń bẹ́ báyìí fún màálù ẹ tó ń bẹ́ oko yẹn fún màálù á lò láìpẹ́ yìí ó dẹ̀ mú àdá á ah, kò síjọ́ tí mo lè wo fídíò yẹn orí mi máa tanná lẹ̀ báyìí ni ó dẹ̀ mú àdá ó dẹ̀ dájúdájúdájú àwọn ẹran ẹ ti wà ní oko tí wọ́n jẹ ìtòhùn wọn ìwọ náà ṣẹ̀ṣẹ̀ wà mú ẹ wo fídíò yẹn òwà mú àdá wà ń bẹ òwà ń bẹ oko olóko láì bẹ̀rù láì sẹ́ni tó fẹ́ mú ẹ ó tún ní kó máa rìkọ́ọ̀dù òun tí dunu tí dunu ẹ wo wàhálà àgbẹ̀ ẹ wo wàhálà ẹni ẹlẹ́ni state tẹ́lẹ̀ ti ṣẹlẹ̀ tí gọ́fúnà wọn bá wá dìde tó bá wá beef of security ṣé irú eléyà tó ṣẹlẹ̀ mọ́ láéláé ó ní mo ṣe ń dunnú tẹ́yìn gọ́fúnà sì bá tiẹ̀ sọ pé for the first time ẹ ti ráyè tiwa ẹ ti rí àyè àwọn àgbẹ̀ wa àwọn bàbá wa kọ́ má kúkú àìmọ̀dìmọ́ tó bá kóbìnrin mọ́ ko wọn bá sùn dáa wọ́n fẹ́ mọ èjẹ̀ láwọn kìíní burúkú tó jẹ́ pé àwọn fúnra wọn kò yàtọ̀ sí màálù ẹ́ wọ́n bóbìnrin mi sùn náà wọ́n á tún pa ẹ wo wo ewu gbèsè ayé dàgbàdàgbà lẹ́yìn ọ̀gbẹ́yìn governors wa wọ́n á sọ pé well ẹ fẹ́ ẹ ṣe tán láti rí sáwọn àgbẹ̀ wo inú mi dùn o mo pàtẹ́wọ́ fún yín o ọlọ́run á jẹ́ ẹ̀rí ṣe o ah mo rí right of yẹn láàárọ̀ kódà mi mọ àfi bẹ́ẹ̀ pé wọ́n fún mi ní nǹkan jẹ tó dùn mọ́ mi dé sàlẹ̀kùn torí pé it is long long long overdue ń yẹ kẹ́ ti ṣe bẹ́ẹ̀ fún wa ti pẹ́ àìmọye àwọn bíi tá a mọ̀ pé food ups ni wọ́n ibẹ̀ ló ń jẹ́ ti ń wá dáadáa nínú ilẹ̀ Yorùbá wa yìí kò sóúnjẹ bẹ́ẹ̀ mọ́ gàrí wá di nǹkan tó ń fi thousand ra ordinary ike ike gàrí níjọ́ mo ti dáyé mi kò ṣẹlẹ̀ rí ẹ ike gàrí ike kan so ike ẹyọ kan ẹ agbẹ̀wò ló fẹ́ lọ gbin pákí ṣé wọ́n ṣe fúlàní jẹ́ kí pákí wù mọ́ ni ebó ńlá rí tẹ́lẹ̀ yìí bẹ́ẹ̀ yìí bẹ́ẹ̀ wàgbà bó kọ́ làwọn ò tó bẹ́ẹ̀ yìí òun bẹ́ẹ̀ kan ẹni bẹ́ẹ̀ ló lẹ́nu ọ̀tàn ti bẹ́ẹ̀ òkú ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àgbàdo inú oko yẹn ló bẹ́ dànù ìka wọn mọ ọmọ máa fi ṣe ká ó tún ní kọ́ máa rìkọ́ọ̀dù òun inú ẹ̀ tún dùn tàbí fẹ́ mú ta ló fẹ́ mú pẹ̀lú pé wọ́n rí píktù ẹ̀ báyìí pẹ̀lú pé wọ́n rójú ẹ̀ ẹ̀yin ẹ lọ fọlọ́pàá mú náà kẹwo kí ló fẹ́ ṣẹlẹ̀ wọ́n á jókòó báyìí sọ náà ni a sì ṣèlérí pé òun àsanwó ẹ má retí owó yẹn the next ten years ó wá kẹ́ nífẹ̀ẹ́ arrest ẹ̀ kárí ó ṣe gbé ni kò dẹ̀ sí nǹkan tó fà á torí pé yìí tẹ́ ẹ jẹ́ governors wa ní state wa ẹ ń fìyà yẹn jẹ wá ẹ kí ẹ ẹ feel of concern tó bá jẹ́ nísìn tẹ́yìn governors yẹn bá ti wá wà concern sí kí ló dé tí àwọn ọmọ náà ní dùn inú wa máa dùn kódà gbogbo tẹ́ bá fẹ́ support tẹ́ bá fẹ́ lọ́wọ́ aráàlú àwọn àgbẹ̀ àfúnyín tó bá yẹ ká máa bá yín pariwo ẹ̀ ni I can even use my channel kí n fi sọ́ di gbogbo activities tẹ̀ bá ń ṣe lé lórí how many hours lẹ fẹ́ a máa fi pariwo yín inú wa máa dùn because a mọ̀ pé security máa wà fáwọn àgbẹ̀ wa lóko táwọn àgbẹ̀ bá dẹ̀ ti feel secure tó ti gbin èrè tẹ́rẹ̀ yọ dáadáa ní fúlàní jẹ́ kí wọ́n rèrè wọn kó tí wọ́n kẹ́rọ lọ́bẹ̀ mọ́ à ìsìn lámà mọ̀ pé kí ìṣèjọba Tinubu ló ń febi pa wáyìí àmọ́ àrá àrí àrírè ẹ wòye tán ta àpò rice ẹ̀yin tẹ́ fún mi lówó mo dúpẹ́ yín lọ́wọ́ yín ẹ ṣé lánàá mo intend láti kó evidences wá but editing ó affect wá but lénìí gbogbo tó yẹ ká ṣe láti ṣe ní àná lánàá mo tún rí iye kan gbà ẹ jẹ́ kọ́kọ́ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ ẹni méjì àbí mẹ́ta dàpẹ́ ẹni méjì ni mo tún rí tán fún wa lówó sí mi ò blame anybody o ẹgbẹ́ yín tí ẹ bá mi dá sí ọlọ́wọ́n bá mọ̀ mi ò blame yín nàìjíríà ló rí bẹ́ẹ̀ mo rí twenty thousand gbà lọ́wọ́ Salawu Alani bóyá mukaila ni ó sàkọ muka Salawu Alani twenty thousand Afọláyan mo ní lọ́lá bóyá èmi náà wá fún lówó yẹn ọkọ̀ gift bóyá èmi náà fún mi mọ̀ ten thousand bèmi tí kò mọ owó yẹn tèmi then another ten thousand from Tayo Tawakalitu ten thousand owó tí mo rí gbà nìyẹn látànà Tayo Tawakalitu ten thousand ẹ̀ẹ́ eh, Fàfọláyan Ọmọnílọ́lá wọ́n kọ gift sí mi mọ̀ bóyá èmi náà fún bẹ̀mí tí dá ten thousand yẹn mọ́ ten thousand ní tiwọn náà then twenty thousand látọ̀dọ̀ Salawu Alani Mukaila ìyẹn náà wọ́n fún wa ní twenty thousand gbogbo àwọn owó yẹn ẹ wá bá mi ṣó àwọn oúnjẹ yẹn a ti ń ra oúnjẹ sí i ráìsì ẹ̀wà gàrí lẹ̀ yẹn mo ti dispense ẹ̀ fún àwọn èèyàn bàbá mi ṣó ẹ̀ òun là ń ṣó tẹ́ẹ̀rí yẹn àti ráìsì àtẹ̀wà àti gàrí mo ti fi gàrí kún torí àwọn èèyàn complain gàrí náà mo ti fi gàrí kún mo dẹ̀ ti ń fún àwọn èèyàn mo ti dispense mo ṣe lárọ́lára eh, nylon bag òun lè rí ta dispense yẹn mo wá dispense ẹ̀jọ̀ mi ní káwọn èèyàn máa àwọn tó jẹ́ pé wọ́n súnmọ́ mi náà tí wọ́n fún mi ní tí wọ́n kọ mẹ́sẹ́gì sí mi mo júwe ibi tí wọ́n máa wá wọ́n wá síbẹ̀ wọ́n wá gbà mo fún wọn so ó lẹ̀ ń wò yẹn i hate to do this èmi ò like ẹ̀ a máa fi gbogbo bet ó ti gbà bẹ́ẹ̀ ọ̀rọ̀ wa nàìjíríà sì ti gbà bẹ́ẹ̀ àgbàdo ẹlẹ́nu ni kó bá ti yan fáfọ́jú sábà súfèé káwọn èèyàn lè mọ̀ pé òkòwò wọn náà ebi ló ń pa àwọn èèyàn tó mẹ́sẹ̀jì mi agbára tèmi ò dẹ̀ ká tí mo lágbára mo ti ṣe ṣùgbọ́n agbára mi ò ká mo àmúdẹ̀ ṣe mi mo yẹ rí mẹ́sẹ̀jì àwọn èèyàn lẹ́rí tán kódà ẹnu ọ̀nà mi lánàá fi bẹ́ẹ̀ pé mo ṣẹ̀ṣẹ̀ tó ṣe ọdún iléyá àwọn tí mo tàwọn tó bá láwọn wà lábẹ́kúta máa jú ẹ̀ wá bọ̀ bí báyìí ẹ máa bọ̀ bí báyìí ẹ máa mọ̀ bí báyìí wọ́n dẹ̀ wá oúnjẹ lẹ́rí tí mò fún wọn yẹn àti ráìsì àtẹ̀wà àti gàrí bá a ṣe ṣe nìyẹn then àwọn tí mo sọ pé owó ló tọ́ sáwọn àsẹ́ǹdì owó yẹn ṣẹ́dúrà mi ẹ́dìtì kìíní yẹn ẹ wò akin kílélẹ̀ akin yẹmí àbí èló nìyẹn ten thousand ó yá ẹ tó ṣó ẹlòmíì mo yẹ fún wọn nìyẹn twenty thousand fún kò sọ orúkọ níbi eléyìí kò sọ orúkọ ń bẹ omi ìrí o nǹkan twenty thousand ẹnìkan uba ten thousand ìkan fifty thousand obìnrin tí mo ní mo fún fifty thousand yẹn nìyẹn seventeen june ìyẹn kí ni bank. ẹ̀ microfinance bank so àbí bá ti obìnrin yẹn nìyẹn so bí mo ṣe fún wọn àwọn tó wo tí ọ̀rọ̀ wọn jọ mọ́ owó rìsíìtì yẹn tó ní rìsíìtì nǹkan gbogbo ilé mi ìnà ti ṣe rìsíìtì wọn ẹnìkan ní rìsíìtì ni hmm. eh, ó dà pa àwọn rìsíìtì yẹn tó méjì mẹ́ta hmm. eh, so gbogbo àwọn tí àfúnlówó tó jẹ́ cash ni ọ̀rọ̀ tí wọ́n gbà tí wọ́n ò sí nítòsí mi tí bá ti pè ẹ́ tó bá ti lábẹ́kúta ló wà máa bọ̀ wá gba oúnjẹ ṣùgbọ́n tó o bá ti sí lábẹ́kúta tí mo dẹ̀ rí pọ̀rọ̀ ẹ̀jọ́ mówó màá fún ní owó ẹ̀yin tẹ́ ẹ fún mi lówó mo ṣe náwó yín rèé o mi ò ná eh, <laughs> pé bàbá yìí ni wá ṣe o ẹ má ṣe wọn mọ ẹ̀tọ́ ẹ̀kọ́ ẹ̀ ti tó bẹ́ẹ̀ ìfẹ́ ká ṣojú wọn rárá so báwọn èèyàn ṣe wá lánàá tí wọ́n wá gbà nìyẹn àkáǹtì rẹ̀ pẹ́ ní bá tún sí ìhùn bẹ́ẹ̀ tẹ̀ tún fẹ́ fún wa sí i á tún máa pẹ́ bá ṣe ń fún mi àtún máa rà ẹgbẹ́ fáàtì àwọn ìwọ̀nba ẹbí èèyàn pé èèyàn méjì tí wọ́n rí yẹn náà ó rìlífù mi because mo ń rí owó yẹn kó jọ láti fi ra oúnjẹ láti fún àwọn èèyàn ọlọ́run á gbọ́wọ́ mi sókè dáadáa n tó ń wù mí n tó ń wù èmi fúnra mi ní kí n ra àpò ráìsì jọba ẹ̀ lọ́wọ́ ara mi láì bẹ ẹnikẹ́ni sọ kémi náà ra àpò ráìsì jọba ẹ̀ kí n máa bẹ̀ sí ní ha mo ti ṣe bẹ́ẹ̀ rí mo sì mo ti ń ṣe bẹ́ẹ̀ àmọ́ ó níbi tágbára mi kàdé ó níbi tágbára mi kàdé ọlọ́run tó ṣàánú àgbàlá Gabriel ọlọ́run yẹn á ṣàánú èmi náà àgbàlá kí náà wà pété mi àgbàlá bàbá gbàgede mọ́ <laughs> <laughs> àfẹ̀mí náà dàgbà làwọn àgbàgbà gèdè mọ̀ ọlọ́run tó ṣàánú Oríyọmí Hamzat torí ayọ̀ èmi náà fúnra mi fúnra mi fúnra mi èmi náà máa jẹ́ Oríyọmí bàbá gbàgede mọ̀ èmi náà lágbára ọlọ́run ó mú mi kémi náà máa ṣe bẹ́ẹ̀ ọlọ́run agbèmí náà dé irúgbó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń fún wa à á máa ṣe sí ìtọ́rọ̀ ẹ̀jọ́ mówó à máa sẹ́ǹdẹ̀ ètò sì jẹ́ pé kára oúnjẹ náà ṣì ni oúnjẹ tí mo rà yìí ó sì kù tó bíi àṣìkò tó bí ike mẹ́rin tó ṣìkù ká fún àwọn èèyàn tó ṣìkù tí mo tí mo ṣe sílẹ̀ ṣé mo dìdí lọ ra bọ́ǹdù nylon àpò white tẹ́ wò kékeré yẹn bọ́ǹdù nylon ló wà nbẹ̀ nylon bag poly bag mo dìdí lọ ra about eh, twelve eh, parts ni mo dìdí lọ ra ká fi ń disperse lágbára ọ̀rọ̀ bá owó yẹn bá ń ṣe wọlé a máa disperse ẹ̀ bẹ́ẹ̀ that is that about that now mo sọ fún wa pé lágbára ọlọ́run àwọn north fúnra wọn ó ti sú àwọn náà fúnra wọn àwọn náà fẹ́ kí ẹbí gbogbo any tribe ní nàìjíríà yìí pé what do you see to one Nigeria kẹ́ẹ̀gbọ́n nǹkan tán máa sọ nítorí wọn sọ fún yín ni pé ìlú yẹn ò kò work ìlú yẹn ò work northern kan lélẹ́yìí is a service senator the man spoke nothing but gospel truth òdodo ló sọ jáde lẹ́nu bó ṣe rí pure lẹ́nu ẹ̀ bó dẹ̀ ṣe rí ní nàìjíríà ló ṣe sọ yẹn pé nàìjíríà tẹ́ wò yẹn ah witch kí gbogbo wa kífẹ́ yẹn máa lọ pé but kò sífẹ̀ mọ́ pé kò sífẹ̀ mọ́ ọ̀rọ̀ wa ọ̀rọ̀ wa ti di pé ó ní tóun bá sọ anything tó lóun mọ̀ kàn máa roast òun jẹ tóun bá dé kánò padà pé but gospel truth lòun fẹ́ sọ. So we want to save as a nation we tend to resurface surface in agitation for a different political structure and solution. Mm -hmm. We should review. After all, the amalgamation has expired, mm -hmm. and the roots of most of the problems we are facing, mm -hmm. we always go back to it, is when we are challenged as a nation, mm. we tend to resurface in agitation for a different political structure and solution. Hmm. I am honestly convinced that this country needs to be looked at again. Hmm. The structure of the country is designed in such a way that we accuse each other and no one is better off. And I think, like you rightly pointed out, the question is what is the constitutional process that can lead us to amicably and peacefully sit down and tell ourselves the honest truth? And the honest truth to me is simple that we can accuse each other, we can point fingers, the question is, who is actually better off? I'm a northerner. I'm from Kano State. And I have been accused, my colleagues and brothers, in a very civil political discussion of dominating the polity, dominating the economy, mm. and dominating the security. Mm. So I asked the question, if I dominate the polity, I have the president. Yes, I have the executive council and appointees that are constitutional, just like every other state. Mm. But what is my economic situation mm-hmm. and what is my security situation today. Mm. So the question is, is it working for me if I dominate somebody? Mm. It's not. The question is, look at all the indices of development. Mm. The North today is actually worse off. Mm. Security, education, hmm. prosperity, hmm. development. Hmm. I don't know. What have you? The North is not very well positioned. Hmm. In fact, other part of the country that have been pushed off in opposition space have managed to organize themselves into a survival mode hmm. and come up with a credible economic and development model. So I will say to you that, look, I think this country needs to be reviewed and I think need to be fairly and equitably structured. Hmm. I've always advocated for what I call development federalism. Hmm. Development federalism, in my view, is a consensus by the six regions and Abuja to create a development template over time Mm-hmm. and devolve power gradually to the regions and to the states. Mm-hmm. The truth of the matter is, we all need to go back to our states. if all the states are working, Mm-hmm. the federation will be working. Mm-hmm. Because development is not in isolation. Everywhere you go, it's either a local government or the state. So if you devolve power to the local government and to the states, and then create an economic investment template in the form of development federalism, which basically bring the potential of South-South to be an oil and gas hub in Africa, we will stop mm-hmm. importing petroleum products we will stop importing things that we should be exporting, and we will become net exporters of that product. Hmm. The Southeast, we all know, are very ingenious people with technology, manufacturing, and trading please let us invest heavily. Let us leverage on our resources to and raise the capital to invest heavily in manufacturing so that we don't import things from India. We don't import things from China. We import and we produce these things we need for agriculture and for our transportation and yes. other industrial machinery in the East. It's doable. I've been to Newi, I've been to the industrial hub of Aba. Mm -hmm. I've mm-hmm. seen what the East can do. We will be proud to say made in Aba, produced in Aba, made in Nigeria. Yes. And we will all be proud citizens. And the economy of the East will be a net contributor to the center the same thing with the Southwest. Southwest dominantly is a manufacturing and marine economy. Singapore is exactly like that. And therefore, if we develop the marine economy, the ports, and the manufacturing base of the Southwest, mm-hmm. we will be net exporters of goods and services and service providers in marine. And therefore, the Southwest economy will become net contributor. If you take the three regions of the North, Central, East, and West, and you take the three countries of Cambodia, Thailand, and Vietnam, our economy is almost the same thing. So, and these countries are booming individually. If you invest today in these regions in agriculture, agro processing, and organized market with the standards for export, standards for feeding Africa. We're even lucky that the African Continental Free Trade Agreement is in effect. We have the whole of African market to ourselves and the world. We will be one of the richest regional zones in Nigeria. Therefore, the North will now become net contributor to the center. And Abuja can maintain our sovereignty, can maintain our identity, can maintain our defense, can maintain our currency, and we raise the flag. Now I am saying honestly, the structure of this country is not working. I don't want to be accused even when I am suffering. I want my people to wake up and rise up and feel proud, just like every other Nigerian will feel proud when that sense of ownership is created. We should review. After all, the amalgamation has expired. It's be reviewed by the National Assembly. So the question is, what is the process? Now there are three different dynamics going on. The first one is National Assembly has set up a very, very credible committee reviewing constitution. The question is, can they change Nigeria to a point where they can change them? Hmm. Such that the structure can say, we don't want two bodies in the National Assembly. Can yes. they do it? We want to save cost and have only one unicameral body. Can they do it? So can they meet the aspiration of this thing? The third one is the one we don't want. Hmm. It's is eruption, is anarchy. And that is important. And when you mention that DSS is talking about anarchy, I get very worried. It's almost there already that citizens are advocating for change in an undemocratic way is not where we want to be. So the government of today should actually honestly review its position and the National Assembly, as I said, with the political parties, both PDP and APC as the major parties and other parties, to sit down and say, how do we do this peacefully? We all love each other. We all are Nigerians. We all respect each other. At individual level, we all have friends across the whole country. And honestly, everybody wants to have a giant, functional, proud country called Nigeria in Africa. Not only Nigerians, the whole black are looking up to us to leadership. We are better off together, but we need to have a functional structure. Well, I think honestly, this is a process. This is an evolutionary process for us in the North. You know, I mean, uh, uh, decades back, if I sit down here and say to you that I want this country restructured, if I go back to Kano, I probably will be, uh, you know, stoned or, or, or harassed. But I can tell you now that the reality of the country's structure It's down on everybody that it's not workable. And this is one of the factors that made us realize all of that. now gbogbo wa la pariwo ẹ Tinubu ló fẹ́ pa wá Tinubu yes lóòótọ́ administration Tinubu lọ̀rọ̀ ti rí báyìí bẹ́ẹ̀ ṣé Tinubu ló fẹ́ mi pa wá. iná gọ́fúnà sì ń ṣe yìí tó bá gbé wọ́n ti gbé gbèsè yẹn tẹ́lẹ̀ àwọn aláìpínlẹ̀ ò pa wá bí ṣe pa wá sí i tí Tinubu wà bẹ́ẹ̀ bí ó ṣe Tinubu ló wà bẹ́ẹ̀ tí Fúlàní ò bá ti stop nǹkan ṣe yìí bí sì máa máa pa wá ni mi ò mẹni tó fẹ́ gẹ́ gọ́fúnà tàbí president Nàìjíríà tí ò bá ti sí pé à stop àwọn Fúlàní láti máa wá invade oko wa kò sọ pé mi yà pàpà wa ni because àwọn àgbẹ̀ tó yẹ kó wà lóko wa ó ní wọ́n ti ń pa pàkúpà yìí dẹ́ àwọn ọ̀yà lọ́jà wa náà wọ́n ń pa wá fúnra wọn kí ni wọ́n lọ ra èrò ni wọ́n ń tà báàkùn ká máa tà èrò ni wọ́n lè èrò náà wọ́n ń tà fáwa ìyẹn náà kú bàbá kan wá jáde bàbá yẹn kìlọ̀ fún àwa Yorùbá pé ká má fi ẹnu ara wa pé àwọn sójà láti gbàjọba lọ́wọ́ Tinubu pé torí ìwé ìta fi ń pariwo ebi ń pariwo ebi ń pariwo láwọn afúnra wa gan à ń fọ ẹnu ara wa pèpè púpè nítorí ẹ ká rí ni ká rí nítorí ẹ ká fèsì ni ká fèsì fúlàní ni tọmọlẹ níbi wa àwọn gbọngbọngbọn ni wọ́n balẹ̀ wa jẹ́ àgbẹ̀ wa nísìn wọn jẹ́ fọ́nù oko mọ́ wọ́n ti tọ́ya wọn ẹjẹ́ àgbọ̀ kan tí bàbá yẹn sọ. gbogbo ẹ̀yin ọmọ adúláwọ̀ kí ló ń ṣe yín ṣé kì í ṣe ẹ̀sà sí lọ́rọ̀ yín I wanted to do this clip in English but I deliberately want to do it in Yoruba for you to understand ṣé kì í ṣe pé wọ́n ń sà sí ẹ̀yin ọmọ Yorùbá ṣé kìí ṣe pé ìdílé léyìí fún yín ẹ ń pariwo Tinubu kí ni Tinubu ṣe mi ò ń ṣe politician mi ò dìbò bò kí ni Tinubu ṣe tẹ̀ ń pariwo pé ń fi bí pa yín ẹ pariwo lọ́dún mẹ́jọ tí arákùnrin sójà tó bọ́ agbádá lẹ̀ tó tó tó sòun lólùfọ̀ eight years tí ò sẹ́ni tó lè gbé ní ọ̀dà ẹ̀ wọ́n kó owó àbí kì í ṣe ọ̀dà ní Emefiele ti kó owó billions kì í ṣe ọ̀dà ní general accountant accountant general tó kó billions of dollars we are not talking of naira we are talking about dollars kì í ṣe ọ̀dà ní Malamiwa attorney general you know the billions they took and nobody shouted ẹni Yorùbá ẹ ẹ bọ́ síta kẹ́ ẹ gbàjarè pé ebi ń pa yín èèyàn débì kan lóṣù méje ẹ ń pariwo pé Tinubu febi pa yín ṣé wọ́n ń sàsí ni ni àbẹ́ sàsí ni. tí ẹ bá make mistake pẹ́kẹ́ tí àwọn wọ̀nyí kó ológun tí wọ́n gba ìjọba lọ́wọ́ Tinubu generation yín two generations of four generations <laughs> will not forgive you ó tásìkò ká sọ̀rọ̀ títọ́ àwọn kan wọ́n kó yín lẹ́sẹ̀ wọ́n bá yín sọ̀rọ̀ lábẹ́lẹ̀ pé pariwo pé ebi ń pa ebi ń pa yín èní ń pa ni. Yoruba will she, she presidency with true true constitution, I mean through election. I don't have anything to do with Tinubu. I don't I, I've never met him in life. Àwọn táwa ní diaspora tá à ń kígbe. Ẹ ẹ filẹ̀ kẹjẹ kó káwọn ohun tó máa ṣe. Ẹ ń pariwo lóṣù méje. Àwọn tó ti rúùlù tó ti rúùlù ọdún mẹ́sàn-án ọdún mẹ́jọ ọdún mẹ́rin gbogbo wọn ti tí lè ka sí ara yín sí ara yín ara wọn ni we need to tell you the truth you need to speak to your children you need to speak to your mates you need to speak to your fathers you need to speak to your mothers who doesn't understand what is going on oṣù méje ti ní wọn lára that power shifted to the south west. They are not comfortable. And yet you are joining them to say, be panic. Am I taking be panic? need to feel the impact. 28 story building that collapsed. And you think they will just raise it up within a day and furnish it and become habitable? You joking. ẹ̀yin ọmọ yorùbá ẹ bára yín sọ̀rọ̀ kẹ́ ẹ má bàa jẹ àwọn tí wọn àrò rere kàn yín tán kó billions ṣé yorùbá wà nínú àwọn tó kó billions ẹ dárúkọ yorùbá kan kẹlẹ ó kó billions ṣèbí eléyìí tẹ ẹ mọ̀ ni eléyìí tẹ ẹ mọ̀ ńkọ́ billion dollars we are not talking about billion naira ẹ pariwo tinubu ni ebi ń pa yín o nìbàdàn lẹkọọ lóògùn lẹ́kìtì ẹ má jẹ́ kí ebi yóò pa yín kú o tẹ bá make error and a mistake. And this is slipped away from the Yoruba. It's not because uh, Tinubu, I don't know Yoruba, I don't know Tinubu, Me ò bá pàdé me ò vote. Initially, my own thought is that Nigeria should be restructured. I'm not a politician. I'm a man of God. Nigeria need to be restructured because it cannot work. Tinubu look, look the constitution tó ń dá yín láàmú Tinubu look kọ́? Àbí Kisha, í ṣe Kisha, ló Abdulsalam and Kanko local for their own selfish interest. Ìṣẹ́ tí Babangida ṣe tó da ẹkọ́nọ́mì It better tó tó ń rìn ẹkọ́nọ́mì This rí sọ ẹ̀ pariwo ebi ò pa yín ebi ṣe ń pa yín. Epo tí ẹ ń pariwo yìí kì í ṣe Tinubu lómúlómú kúrò wọ́n ti ṣe sílẹ̀ ọ̀dẹ̀ tán tán its a booby trap a booby trap it is the trap they set for Tinubu to fail but he will not fail he will not fail. As God liveth, He will not fail. He will fix Nigeria, whether they like it or not. Tinubu will use eight years of his own tenure, and anything short of that will be met with stiff opposition. I'm máa join hand pẹ̀lú àwọn tó destroy yín. Want to destroy it for many years. Eh, mọ̀, ẹ̀ẹ́dẹ̀ eh, adẹ̀ ń and then suffer. You can gbọ́ ẹ̀yin Yorùbá, Yorùbá, Yorùbá. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá kó sọ́nà, gbogbo ẹ̀yin tẹ́ sí Bọ́lá Tinubu pé kó dojú ìjọba ẹ̀rú ìran yín ò ní ìran yín ò ní láyọ̀ títí ẹ generation generation generation you will not see peace ẹ feel ẹ jẹ́ kó ṣe nǹkan tó máa ṣe yes ara ni ara ni àwọn èèyàn kò sí ẹni yes o oh, o oh, oh, it it should be it's going to be like that torí ilé tán ti wó wọ́n ti jẹnu àwọn ọmọ ajẹnirun wọ́n ti jẹ Nàìjíríà run wọ́n ti pa Nàìjíríà lẹ́kún sínú. ẹ máa ń pariwo oṣù méje èèyàn kan débẹ̀ lóṣù méje ẹ ń pariwo febi payín èèyàn lu ọdún mẹ́jọ wọ́n da ẹ̀ wọ́n destroy economy wọ́n destroy. private jet ta ní tẹ́lẹ̀ sì dá òun ṣáàní ti wọ́n ní Buhari lò fọ́dún mẹ́jọ wọ́n mẹ́sìkìsì pé vice president kọ́ńtì kan láfíríkà ẹ̀ ó jábọ́ nínú pléènì ìkànnì helicopter crash ẹ̀jọ̀ ṣe èyí tí wọ́n ń lò tẹ́lẹ̀ yìí tí wọ́n ń lò lọ́wọ́lọ́wọ́ yìí ó mú ẹni sáyìn pé òun fẹ́ bàjẹ́ wá ni ó mẹ́ni sáyìn wípé òun ò wà òkè wà ó lè làwọn tí wọ́n ń propose ó tí wọ́n tó máa rí nínú ẹ̀ ni wọ́n ń dìjà du ẹ̀ láìsíkèlé kan bílíọ̀n tí wọ́n láwọn fẹ́ ra plane fẹ́ ra private jet yẹn sì bíi kí two billion three billion má bọ̀ sápò tí wọ́n kọ́ ìyẹn ni wọ́n ń dùn bàbá Tinubu ẹ má yẹ kó fi yẹn náà sọ̀jọba yín lẹ́nu ẹ sọ fún wọn pé ẹ nídìí private jet tí n tó wà lẹ́yìn ti tó kò sí country tẹ́ fẹ́ lọ tí wọ́n fly yín lọ kọ́ máa mẹ́ excuse pé torí pé vice president ìlú kan jábọ́ nù pléènì bóun ṣe kọ́ sí ẹ̀ nìyẹn búburú kan kì yóò ṣubú lù yín lágbára ọlọ́run ọba tẹ́ fi lo ọdún tẹ́ máa lò tán lórí oyè torí gbogbo yorùbá wà lẹ́yìn yín àwọn tó ń bínú àwọn tó ń bínú tínú wọn ò dùn wípé ẹ wà ń bẹ̀ true yín báyìí nílẹ̀ yorùbá fi máa délẹ̀ lè rí lágbára ọlọ́run ẹ lè kú òǹbẹ́ o àdúrà tèmi ni pé kí nǹkan kan má ṣe yín títí táwa máa fi ó ti yé wa ẹ ẹ ẹ torí pé bẹ́ẹ̀ lómi ìbá gbàjọba wọ́n dá wa padà ṣe àárọ̀ ni back to square one làwà ẹ̀ so àwa tá à ń pariwo ẹjẹ́ àṣẹ sùúrù ẹ̀yin governors wa ẹ̀yin náà bá wa ṣe tó tọ́ president gbogbo ayé pariwo táwọn governors wa náà ń ṣe ṣé kí ṣé òun kan ní dóhun wọ́n á dẹ̀ ṣe wúrúwúrú nísìn ọdún mẹ́jọ wọn á pé bára wọn tún ti gba sẹ́nẹ̀tì lọ wọn tún lọ máa bá wa wọn àwọn náà tún máa gba ogun tó ń gbà sẹ́nẹ̀tì gbà tí ì ṣe pé ètò kọntribútì sí bí ọ̀rọ̀ wa ṣe rí nàìjíríà pọ̀ o ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá gbọ́ ètò kọntribútì sí pọ̀ nígbà bá ṣọdún mẹ́jọ ń di gọ́fúnọ́ṣìp tẹ́ ẹ̀ kó bẹ́ẹ̀ ti kó àìmọye àwọn ìlú kan wà tó pé wọn ò mọ̀ páwọn ní gọ́fúnà wọn ò rántí mọ́ pé gọ́fúnà wà state àwọn wọ́n dẹ̀ ṣàfihàn lọ́wọ́ báyìí ẹ lọ bá àwọn state kọ̀ọ̀kan léèrè àwa míì ní lọ́kì àwọn kò ní lọ́kì rárá because there is no efficacy of that government in, the, in that state àwọn èèyàn ò rí any sign pé government wà nílùú yẹn ara tó fi lè mọ̀ pé gọ́fúnà wà nílùú ni kí wọ́n rí sign ní kò máa kọjá èyí developmental project kò sí good motorable road kò sí omi ò yọ iná ò sí gbogbo ẹ̀ ní ò sí kò sí lọ́rọ̀ tí wọ́n lù yẹn oríṣiríṣi ìlú bẹ́ẹ̀ nílẹ̀ nàìjíríà yìí so who is to blame in tó máa ṣàròyàn ni pé we narrow our mind to just one single person which is the presidency no àwọn governors wa ń kọ́ kí náà ṣe ẹ wọ́n lu decision tí wọ́n ń take yìí nísìnyí ó ti wà long long long overdue tó yẹ káwọn gọ́fúnà sì ti dìde Akérédolú bàbá yẹn káre lọ́rùn ìtàkérédolú bá àwọn Fúlàní yẹn kò láyé yìí tó bá wọn kò láyé yìí inú wọn dùn nígbà tó gbọ́ pàkérédolú kú tó lóun nìkan ṣoṣo ló dìde ló dúró tán báyìí nínú gbà àwọn gọ́fúnà sí ilẹ̀ Yorùbá wọ́n pa kúkúrú wọ́n pa gógùn àwọn gọ́fúnà sì wà oríro Akérédolú nìkan ló dúró sẹ́ẹ̀ á ní kàn wọnú igbó lọ tí fúlàní bá ti kó ẹran jáde síta bá ní ẹ kó gbogbo ẹran wọn ẹ bá ti rí tán ti dẹran nígboro ẹ kó ẹ mọ tán bá pò ẹ ẹ mọ nǹkan tán bá fà ó dẹ̀ ti ń ṣe yẹn láti ayé Buhari tó jẹ́ tó jẹ́ tó jẹ́ fúlàní ó dúró tán lòun àti ọtọ́m òun àti ọtọ́m àwọn méjèèjì tán dúró nínú àwọn gọ́fúnọ̀sì nìyẹn wọ́n dúró tán pátápátá wọ́n bá fúlàní pò despite the fact pé fúlàní ló wà níjọba were under governors wọ́n wò wá ni wọ́n rí tiwa rò ilé tó wá ṣẹlẹ̀ yìí ìgbésẹ̀ tán gbé yìí inú wa dùn sí tán bá lè tán bá lè stand by it tán dẹ̀ lè implement ẹ̀ tó jẹ́ pé gbogbo àwọn tó tó tó tó ń fa insecurity sóko wa kí wọ́n bá flush wọn dànù He will have appreciated. With that, we will surely sing song of praise to them. Tó bá lè bá a ṣe bẹ́ẹ̀. Ara àwọn nǹkan tó contribute àwọn factors to contribute sí àìróúnjẹ wa jẹ nìyẹn. It's unfortunate that administration Tinubu ló àwọn resultant effect corruption tó pile up pile up pile up ló wá padà yọ láyé Buhari ẹ mọ iye tán kó jẹ ẹ mọ iye táwọn èèyàn tọ́sọ di national cake tó ní kálukú bù bó ṣe wù Emefiele ló wà mí tó wà ẹ mọ tí wọ́n ti kà sóhun nìkan lọ́rùn if a single soul a single man could be so callous to that extent tó gbàgbé ọ̀run tó kó gbogbo ogún gbogbo Nàìjíríà tó bẹ́ẹ̀ lẹ́yìn tó tún fìyà jẹ wá gidi tààrà wípé àníjẹ́ èèyàn sẹ́ owó tá a ṣiṣẹ́ wa tá a kó sí báǹkì ẹ̀wọ̀n yẹn ní kú sí lé lórí hmm? ẹ̀wọ̀n yẹn ní kú lé lórí gbogbo ọ̀nà tó ń bá gbà pé kówó yẹn lè fi rọ̀ wá lọ́rùn èmẹ́fẹ́ lè máa yarí ni àfikà ẹ̀ ní wọ́n lára fẹ́ láìṣe láìrò àsóhùn kówó wa àsòjówó wa kó rẹpẹtẹ táàmù ẹ ó wá ṣe kán mú kárí ó wá lọ gbé báíbù ó sọ ọlọ́run dá lábòsí ó sọ lọ́ọ̀dà lábòsí báìbù tó mọ bí wà mọ̀ látọ̀dún yìí ó wá lọ gbé wá gbà mẹ́gbẹ̀ẹ́ ó sọ rẹ̀ di pásítọ̀ <laughs> àwọn èèyàn láìpẹ́ kí wọ́n máa jẹ́ bàbá sùwé nàìjíríà tẹ́ bá gbọ́ dey play so gbogbo àwọn nǹkan yìí náà ó máa affect economy wa negatively gbogbo nǹkan yìí ní káwa yorùbá ṣọ́ra ọlọ́run á wa ohun tó dá mi lójú ni pé láìpẹ́ láì jìnà láìpẹ́ láì jìnà láìpẹ́ láì jìnà eh, tẹ́ bá gbọ́ orin ayọ̀ aleluya afẹ́ ìkọrin ayọ̀ náà láìpẹ́ yìí lágbára ọlọ́run ọlọ́run tó fún yorùbá lórin ayọ̀ kọ láyé Awólọ́wọ̀ láìpẹ́ yìí á tún kọ the same orin ayọ̀ yẹn ìfá ayọ̀ ti tẹ́lẹ̀ e máa wá jẹ́ times two ẹ ti gbọ́ pé ó lẹ́tìkẹ́ ẹ ti gbọ́ rí yóò wá padà lẹ́tìkẹ́ torí pé ó ní ayò ilé ìyàjẹ times two lù tá a kọ nígbà yí Awólọ́wọ̀ ẹ jẹ́ ká ṣe sùúrù ohun tó dẹ̀ dùn mọ́ mi òun làwọn ìròyìn tí mo kàn gbọ́ láti last week ìfẹ́ǹtì tó hàn fòdì lágbára ọlọ́run kò ní stop resolution táwọn National Assembly wa make ìsẹ̀pẹ́ sẹ́ẹ̀ no room for Fúlàní bandits ọlọ́wọ́ ajẹ́kọ́ lè implement ẹ̀dínlẹ̀ ẹ̀rù tí bá wọn àwọn náà ti rí i pé ògbọ̀n kò sí ọ̀nà mọ̀ fáwọn gbogbo ọ̀nà ẹ̀bùrú ká jìyàn gbé ká gbowó ńlá ká ṣe gbogbo ẹ̀ ti stop ojú ọmọ nàìjíríà ti là àwọn èèyàn ojú wọn ti là sí i pété fúlàní sẹ́ kò síbi tẹ́ fẹ́ gbà go you people must you must go fúlàní must go level làwà a oríire gba ọmọ yorùbá láìpẹ́ láìpẹ́ láìpẹ́ láì jìnnà mọ̀ pé a ní gbọ́ mọ́ pé fúlàní fòpò ó fẹ́ràn jẹko mo mọ̀ pé láìpẹ́ láìpẹ́ láìpẹ́ torí pé kinní kan wà fún àwọn governors wa ó tán bá ní interest sí wọn ní báyé dá sí bẹ̀tẹ̀ àwọn náà ti rójú dá làṣà wọ́n ti rí i pé lára bí ìbọ́rọ̀ lọ yìí <laughs> abẹ́rẹ́ ti ń bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó dètè o wákàtí mú wọn ò dẹ̀ fẹ́ kó bọ́ tán làwọn náà ti tètè yá ń fewé sóbì ọlọ́run á fún yín ṣe lágbára ọlọ́run lọ́wọ́ á fún yín ṣe mo kí àwọn àgbẹ̀ wa kú oríire in advance mo kí yín kú oríire in advance àbí tàrídájú bá ti wà pé tẹ́ ẹ gbìn ẹ máa rí ká tàrídájú bá dẹ̀ ti wà pé security wà tẹ́ ẹ wọ̀ tún tẹ́ ẹ rí security tẹ́ ẹ wò sí security ṣe bẹ́ẹ̀ nu kọ́kàn yín balẹ̀ kẹ́ máa dáko lọ ni ó dẹ̀ di àsìkò tẹ́ máa harvest káwa máa rí ire jẹ lọ bó ṣe wù wá ni ṣé inú wa ò ní dùn ọlọ́run àfòyín ṣe lágbára ọlọ́run gbogbo ẹ̀yin governors wa àdúrà mi sọ ọlọ́run ni pé ọlọ́run bò ní jẹ́ kẹ́ ẹ change ọkàn yín bẹ́ẹ̀ bá tó wá ṣe òfin tẹ́ fẹ́ ṣe tẹ́ kó àwọn tẹ́ fẹ́ kó síta ọlọ́run ọba jẹ́ kẹ́ ẹ rí implement torí kan tún nìyẹn ìkan tún nìyẹn ọlọ́run á jẹ́ kẹ́ ẹ rí implement ọlọ́run á jẹ́ kẹ́ ẹ lè dúró ti decision yín ọlọ́run á jẹ́ kí decision yẹn kó wá wà kó wà materialize kó wá jẹ́ ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ fún gbogbo àwọn ẹgbẹ́ wa nílẹ̀ yorùbá lágbára ọlọ́run oníyanṣẹ́ ọlọ́kàṣe gbẹ̀yìn tí ẹ bá mi wò ètò ìgbó iná ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ aláwìyé adébáṣà abẹ́rẹ́ bàbá tíṣà lábẹ́kúta ẹni tí gbóyún mọ̀ sí bàbá gbàgede mọ̀ lẹ́ẹ̀kan sí mo tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ìwọ̀nba ẹ̀yìn tí ẹ̀ ń nọwọ́ sí wa lórí ọ̀rọ̀ àwọn tá à ń fún lóúnjẹ àti mo ti rìkọ́ọ̀dù wọn àwọn tí mo rántí rìkọ́ọ̀dù àwọn oúnjẹ tí mo rà lẹ́wọ̀ yẹn so a ti dispense and láti bí ìjẹta ti bẹ̀rẹ̀ sí ní pín àwọn tó wó tọ́ sí àfún wọn lówó aláàtí eh, wọn là ń rí wọn ò pọ̀ torí pé iye tí mo rí gbà ò pọ̀ ẹni tí mo fún ten thousand ẹni mo fún twenty thousand ẹni tá a fún ní fifty thousand bá a ṣe há nìyẹn ní jájájà ní wọn bàtà rí a dẹ̀ tún fáwọn míì àfihàn oúnjẹ bẹ́ẹ̀ bá wà ní interest ẹ̀yin náà gbà àfikẹ́mi náà ra oúnjẹ bí àṣẹ oúnjẹ lẹ́bra tẹ́ ẹ ní ká wá gbé àwa gbé à dispense ẹ̀ bá ṣe dispense àwọn tẹ́ ẹ wò yìí mo dìídì lọ ra poly bag jọ ni tá a fi ń dispense oúnjẹ tá a gbé fáwọn èèyàn sẹ́ni nìkan lẹ̀ rí tí ó látàárọ̀ ni ẹ ẹ tí òun lẹ lọ ẹjọ́ àwọn míì kan bá sọ pé ẹnìkan péré náà fún lóúnjẹ àwọn èrò pọ̀ tí wọ́n wá sọ́dọ̀ mi kódà bọ́n ṣe ń wò yìí ìṣẹ̀lẹ̀ àyẹ̀wò ẹ̀sìn tún pè mí ègéènì ìwọ tó bá lò wà lábẹ́òkúta ẹ máa bọ̀ mí báyìí wọn tẹ́ rí kò sẹ́yìn mú mọ̀ nínú wọn ẹ máa bọ̀ ẹ wá gbà mí báyìí ẹ máa bọ̀ ẹ wá gbà mí báyìí wọ́n dẹ̀ wá mò ń fún wọn àti kristẹ àti mùsùlùmí ni mò ń fún papọ̀ ẹlòmíì ìyẹn kọ́ mọ ìyá ẹ kọ́ ọmọ mẹ́rin dání <laughs> ìyá ẹ kọ́ ọmọ mẹ́rin ẹ̀ dání kó lè dá mi lójú pé òótọ́ lè bí ń pa wọn mo dẹ̀ sọ fún wọn pé kọ́ má wọrí lágbára ọlọ́run bí n bá ṣe ń rí owó gbà tí n bá ṣe ń ra oúnjẹ màá máa rántí ẹ̀ mo ti gba nọ́mbà ìyá ẹ̀ màá máa rántí yẹn má wọlé ìyá tó lóun fẹ́ lọ ta ọmọ fifty thousand ta fún un mo tún sì pè lánàá ó ní rárá ó lóun ò àìdíà yẹn ti kó lẹ́mí òun pé in fact àwọn oúnjẹ sílé díẹ̀ mo ní kó má wọlé màá tún ṣe mí sí láìpẹ́ títí tá fi rí owó tá fi establish fún kò sídìí tó fẹ́ fi tọmọ torí iṣẹ́ yìí náà ni kò síṣẹ́ kò sówó kò sóúnjẹ. So ọkọ dẹ̀ ti kú kí ló fẹ́ ṣe so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti rí wa tẹ̀ ti dá bá wa dá sí mo ka orúkọ wa lẹ́ẹ̀kan ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wò tẹ́ ti rí ẹ padà ẹ rí wáìdì fídíò tẹ́ wò yẹn dá padà sẹ́yìn ẹ wa ń bẹ̀ ojú bí five minutes ta bẹ̀rẹ̀ lọ láti ṣe bẹ́ẹ̀ so ẹ ṣeun mo dúpẹ́ o ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ ètí tẹ́ sì fi gbọ́ mi ò lè dì aláwìyá adébáṣà bí ọmọ bàtíṣà lábẹ́òkúta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 bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.